Hello everyone, welcome to Toyeen Talks. Happy New Year. Oṣù ayọ̀, ọdún ayọ̀, ọ̀sẹ̀ ayọ̀ ní gbogbo 2024 lórúkọ Jésù bó ṣe máa rí fèmí àti yín nìyẹn. Until I see you in my next video, stay safe, stay blessed. I love you all. Bye. Wọ́n á máa jẹ́rìí pé tòótọ́ ni. Ẹ̀wọ̀n libre ni ẹ ti lè set. Ìkà tó ń ṣe tí ò mọ̀ láì náà. Gbogbo iṣẹ́ ibi táwọn ọmọ ń fúnra kàrẹ́ máa ń ṣe. Ó wá máa ń bà mí lọ́kàn jẹ́ gan pé ah ṣé àwọn pípù yìí ṣé wọn mọ̀ pé nǹkan tí ò dáná ń ṣe ni ìgbà tí mò ń sọ yìí le gan. ẹ tó yín báyìí èyí ni ńláńlá gbogbo àwọn ọmọ fúráká tẹwárí tí àwọn tán wá pé tán ti di big girl nísìnyí yẹn gbogbo gbà yẹn ojú wọn gbogbo gbà yẹn àwọn lélépè nígbà yẹn dọ̀kásì náà wà nù wọn ẹ̀rí àìmọye àwọn èèyàn lọ́dà fat àìmọye àwọn èèyàn gan tó sá kúrò lórí Facebook ti torí wọn. àsìkò tí wọ́n tó tọ́lọ̀ ní pé yes kí n lọ́mọ jẹ́ iṣẹ́ òun fún wọn mo ti ń jíṣẹ́ yẹn fún wọn náà láti ìjọ́ tí mò ń ṣe wáàsí fún wọn bọ̀ wáàsí tọ̀tẹ̀ tásìkò yìí ó yàtọ̀ torí wọ́n ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ wọ́n ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ àsìkò tí wàá tó báyìí tẹ́mi gan fẹ́ gbógun ti say no to cyberbullying online blackmailers mi ò gbọ́dọ̀ ti wo ìdámáwò èmi jà wọ́n mọ̀ pé mi láìkì ìjà mo mọ́ ń dájà jà mí ni èmi tí mo ń bá èèyàn bíi táàtì jà tí mo ń bá odidi gúrùpù jà tí mo ń bó odidi ẹgbẹ́ méjì jà tí mo dẹ̀ sì wà káńpé tí mi ò sá fún wọn kí ni wọn fojú mi rí wọ́n blọọgì mi títí títí títí wọ́n so mi mọ́lẹ̀ wọ́n gbọ́ tísí mi wájú wọ́n kò sí nǹkan tí kò sí nǹkan tí wọ́n fi blọọgìn tá fi ń náyàn tí mi ò ti experience ẹ rí i pé mi ò jí sòrò wọn ni lèmi ṣe mọ́tà kù wọn irú wọn bá mi kò sẹ́ni tí mi ò lè bá dànù gbogbo wọn èmi nìkan mo lè dá mo lè dá bá gbogbo wọn jà wọn ì gbìjà mi bó tẹ̀ jẹ́ pé mi mò mọ́ gbìjà àwọn èèyàn àwọn tí n bá gbìjà ṣe bóyá káwọn náà mọ gbìjà mi tán bá rí ibì kan tán ti ń bù mí wọn mọ wò bí orí ẹran báyìí ni dọ̀kásì yẹn wọn mọ wò mí báyìí ládùúgbò ìjà ẹ̀ tí mo jà lẹ́yìn kó tún máa fi mí ṣẹlẹ́yà yà àtẹ̀sán sí kalẹ̀ gan yẹn àtẹ̀sán àwọn èèyàn bá ṣe máa ń sọ fún mi nìyẹn bí nǹkan tó máa ń sọ òótọ́ dẹ̀ ni wọn ò parọ́ mọ́ ẹ̀rí àsìkò tí wàá tó báyìí tèmi gan wá fẹ́ ẹ̀rí tẹ́lẹ̀ mo máa ń wo gbogbo wọn ni mo máa ń wo gbogbo wọn ni táwọn tó bá ṣe rán dandan wọn àsìkò tí wàá tó tọ́lọ́run tó wá ní kí wọ́n bá wọn lọ́wọ́ sí báyìí ṣé ní ó tó sábà bullying àfẹ́ bullying kẹ́ mọ bullying èèyàn kẹ́ mọ bayé èèyàn jẹ́ kẹ́ mọ ju àwọn èèyàn sí depression yẹn no mo dé torótoró ni ìwọ tó bá wá kọ́mẹ́ǹtì lórí post mi platform mi tí mi ò invite ẹ o wá rí tí mo post nǹkan kan o wá kọ́mẹ́ǹtì orí burúkú o ti ṣe orí burúkú nìyẹn ṣé mo sọ fún pọ́nmọlé lọ́wọ́ ní mí ẹ̀sìn kìrìsìtẹ́nì òun ló gba ògùn ló gbálẹ̀ lọ́wọ́ tiwa bọ̀tí nígbà táwa ń bọ̀ wá sílùú òyìnbó àwọn bàbá wa àwọn bàbá àwọn bàbá ìyá wa àwọn bàbá àwọn bàbá wa lágboolé láruru ó láwọn nǹkan tán kó fún wa pé ká kó lọ́wọ́ pé ká máa kó lọ lóyìnbó táwa sẹ́mi tẹ̀ tá à ń sọ fún wọn pé àbàbà àfẹsẹ̀ àní ò gbà gbà sẹ́ àbàbà wò ẹ̀mí mà ti di christian àní ò gbà ó lè ráwọn tí ó béèrè fún ó lè ráwọn lóyìnbó láàlá ẹ̀rí tó yẹ pé gbogbo nǹkan táwọn má bà tèmi jẹ́ náà ń pè àwa láwọn má bà tèmi jẹ́ tá a kó wá láti nàìjíríà kẹ́ ẹ má fojú ẹ̀ ń tá a bá fi ṣépè fún kó má fojú kàn ni tó bá fi lè fojú kan gbogbo ń tà sọ sínú ayé ẹ̀ ó ti wọ ó ti wọlé sí lára torí ẹ̀ mo ṣe kìlọ̀ fún yín tó bá ní ìwọ ọmọ ìhòòhò nation kan ìwọ ọmọ ewé nation kan ìwọ ọmọ ayé nation kan wá pósì nǹkan lórí platform mi mi ò bá kọrúkọ yín sí ètè mi ni orí ẹ wá wú o wá rẹ́ni tó fẹ́ fi ta yín o wá orí ó wá lọ ń kọ́mẹ́ǹtì tí ò da ò ń mi lórí platform mi ó lọ kọ̀kọ́ kúkọ kan sábẹ́ post mi orí burúkú ti bá ẹ nìyẹn ègún ọjọ́ wájú màá fi sínú ayé ẹ torí mi ò tọ́ ẹ mi ò invite ẹ o ò dẹ̀ lórúkọ ẹ platform mi tèmi ni mò ń look am and go your go your way wáyé tó lè ká kó máa gbójú ẹ kó máa lọ kí èdí báwo lè di ṣe èdí ṣe wá díẹ̀ tó tún o tún aláyà láyà àrífín yìí náà gbogbo àwọn tẹ́ mọ́ni tó mọ́ wá sórí platform yẹn wọ́n á máa kọ ọ̀kọ́ kúkọ yẹn wọ́n rí ẹni tó ní platform wọ́n rí fín ni téèyàn bá faburú kan rú wọn kò léwọ̀ ni mo ṣe ń wọ́n mu gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí platform orí platform tèmi ẹ lè lọ́mọ kọ̀ọ̀kọ́ kúkọ ẹ lè lọ́mọ bú mi lórí platform yín o bọ̀pẹ́ láyàláyà ìwà ń bú mi lórí platform mi ẹ fara kásá o mi ò ní wo ṣe fún yín o ẹ fara kásá níwọ̀n gbà tèmi ò bá ti wá sórí platform yín wá kọ̀ọ̀kọ́ kúkọ ẹ wá ń kọ́ lórí platform mi tó dẹ̀ yẹ pé nǹkan tí mò ń jà fún yìí tí mò ń dà fún yìí nǹkan tó máa ṣe gbogbo èèyàn ni pé ká stop cyberbullying ẹ lọ tẹ ẹ lọ wá ṣẹkúnṣẹ ọwọ́ yín ẹ wá program tẹ bá máa ṣe ẹ ní búlé èèyàn ni èèyàn ó dẹ̀ máa bọ́ yín lówó kì í ṣe se kẹ́ ẹ máa bá tèèyàn jẹ lórí platform yín kẹ́ ẹ máa fi wérò kẹ́ ẹ máa fi máa bíbí péjì kẹ́ ẹ máa bá yé àwọn kan jẹ́ àfẹ́ àsìkò ti tó ṣe rán dáradára tó lọ kọlu ségè ègbé ségè tí mò ń pariwo ẹni pé mo ń pariwo pé mo èpè ségè mo ní o tóyìnbó nílé òyìnbó lóòṣà òyìnbó lóòṣà èmi ségè mo lóòṣà mo ní má bà tèmi jẹ́ oògùn oògùn nìkan ni mi ò ní mi ò lóògùn ṣùgbọ́n mo lọ́lọ́run mo lọ́lọ́run mo dẹ̀ ní má bà tèmi jẹ́ ìwọ kan tó bá lo fẹ́ wá banú mi jẹ́ gbogbo tí mò ń ṣe tí mo fi ń múnú ara mi dùn lórí platform mi tí mò ń kọ tó ń dùn mọ́ mi nú tí ì ṣe pé bóyá mò ń dárúkọ èèyàn ìkọrúkọ rẹ òrórúkọ rẹ ń bẹ tó ní wàá fẹ́ máa kọ̀kọ́ kúkọ lórí ẹ lábẹ́ àwọn post mi má bà tèmi jẹ́ níbi tí mo fi pamọ́ sí tí mo fi pamọ́ sí láti bí ogún ọdún tí mo ti kó kúrò nàìjíríà màá mú jáde màá fi sọ̀rọ̀ àṣẹ sínú ayé ẹ tó bá fi lè fojú kàn ìwọ tí mo fi orí ẹ̀ tí mo fi kíní tí mo fi ṣépè fún yẹn kì í ṣe àwọn àfàwọn tó bá ń ka kọ́mẹ́ǹtì tí wọn tí wọn ò kọ́kọ́ kúkọ kò sí tí ó ṣàwọn but ìwọ tó béèrè fún orí burúkú yẹn tí mo ti lè fi pé orí ẹ̀ yẹn pé kò sórí burúkú tó bá fi lè fojú kàn má fojú kàn lóògùn ẹ̀ àfi tó bá ṣaburú ló kù but tó wá ṣaburú lórí platform mi orí burúkú ti wọnú ayé ẹ̀ nìyẹn má bàa tèmi jẹ́ kì í tètè ṣiṣẹ́ ó lè má tètè ṣiṣẹ́ lọ́dún márùn méjì mẹ́ta lẹ́nu ṣùgbọ́n níjọ́ tí ó bá ba tiẹ̀ jẹ́ báyìí o ò ní rántí ibi tó ti fara káásá ẹ ní rántí pé Facebook ni mo ṣe ń sọ fún yín àmọ́ iye àwọn èèyàn tó ti ṣorí burúkú lórí Facebook báyìí tí wọn ò mọ̀ àwọn ọmọ onífraka yẹn orí burúkú tó ń dúró dè wọ́n òṣì tán fi ń ṣayọ̀ tínú wọn ń dùn yẹn orí burúkú tó ń dúró dè wọ́n trailer strabagi twenty kò lè kó tán ṣé mò ń ṣe wáàsí mò ń pariwo fún wọn pé gbogbo tẹ̀ ń ṣe yóò mọ̀ lẹ́yìn yóò lẹ́yìn yóò lẹ́yìn yóò lẹ́yìn ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ tó dáa ẹ sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu ẹ fìfẹ́ máa bára yín lò ẹ kàn máa bára yín sọ̀rọ̀ eye service ẹ gbéra yín ṣépè lẹ́nìí ẹ ti fọn pòrọ̀ yálàyà ara yín ẹ ti bú yálàyà ara yín ẹ ti káṣírí ilé yín ẹ ti gbé yàyín ṣépè inú sàárè ẹ tún alẹ́ parí ìjà ẹ tún sọ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ rẹ wò náà bára wọn ṣe yẹn lẹ́yìn tẹ́ tẹ́ pé gbogbo ṣòtẹ́ ṣe fúnra yín bí ẹni pẹ́ẹ́ ní parí ìjà mọ́ ni ọ̀rọ̀ mọ́tànlẹ̀ lẹ́ sọ síra yín torí pé wàá fẹ́ bá yẹ nìkan jẹ́ ẹ̀ tún á parí ìjà ẹ̀ wàá mọ lẹ́yìn. ẹ̀ wàá máa ṣe. àwọn ọ̀rẹ́ táwọn àwọn ọmọ fúráká wọn ò ṣe bá ṣọ̀rẹ́ o èmi ò lọ́rẹ̀ẹ́ nú wọn o mo kàn máa ń kí wọn ni o ó ní ò jẹ́ kí n fara kò sí èyí tó lọ́rọ̀ mi lẹ́nu wọn ẹ rí wọn ò ní nǹkan tá lè fi bú mi wọn mọ̀ pé mi ìṣòro lórí burúkú àwọn kọ̀ọ̀kan nínú wọn tó dáa tí mo rí pé àwọn ẹ rí mi ò ṣe bẹ́ẹ̀ rí dáadáa lọ́wọ́ wọn àwọn lẹ máa rí tí mo máa ń lọ sórí pílátífọ́ọ̀mù wọn tí mo máa ń ṣe. nígbà tí mo gbọ́ tí mo dórí Facebook ẹ̀sà bọ́ọ̀dù àtàbíkẹ́ ni mo máa ń wò òun láti kò sí mo ṣe lè bẹ́ẹ̀ sábọ́ọ̀dù ta màá tún lọ sórí platform ẹ̀ sẹ́ẹ̀ mà pé òun náà mo máa ń wò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó di pé gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀ wá yaṣẹ́ gbogbo wọn náà wá yaṣẹ́ gbogbo wọn wá dá dúró tó ti yé ẹ mọ̀ òun ni mo ti máa ń wò kò sí bá ṣe lè jà tó kò sí bó ṣe bú mi tó á tún rí mi lórí platform ẹ̀ lórí ẹ̀rí màmá yìí kí dẹ̀ ni mo fi lọ sórí platform ẹ̀ ni pé gbogbo ẹ̀yin tí mo máa wá sórí platform yìí yẹn ẹ̀rí kí n lè wá kẹ́kọ̀ọ́ ni tẹ́ bá dẹ̀ sọ ọ̀rọ̀ tó yẹ pé ó kù díẹ̀ káàtó èmi ò ní èmi ò ní èmi ò ní ṣe bí àwọn gọ́líbù followers yín tí wọ́n á máa rí mistake yín tàn ní sọ̀rọ̀ èmi á sọ̀rọ̀ ń tèmi màá kọ́mẹ̀ntì nǹkan pé ń tẹ́ sọ yẹn kò rí bẹ́ẹ̀ báyìí ni but instead kí speaker tẹ́ ń kọ́mẹ̀ntì fún yẹn pé nǹkan tó kọ yẹn ẹ confuse tó yé yín tó yẹ kó explain kó confuse yín ó lè gbé yín ṣépè bí ewé náà ṣe máa ń gbé àwọn èèyàn ṣépè pé fuck off don't tell me. se pé ẹni tó n béèrè tó n comment tó n béèrè question se n ọ̀rọ̀ ni abèrè ọ̀nà díẹ̀ ṣìnà ṣé se yẹ ká ibi táwọn wọn ò ní fẹ́ kẹ́ béèrè question wọn ò ní ni kí lẹ́ nígbà tí ti pé táwọn sọ yẹn wrong tó wá so ti ń parọ́ fún wọn yẹn wọn ò ní wọn ò ní dá wọn wọn ò ní ó ní ẹ̀rí mo ṣe yapa kúrò láàrin wọn wọ́n ti máa wá sórí platform ẹ̀ kó má sọ nǹkan tó dáa ní kó má ṣèdánilẹ́kọ̀ọ́ tó dáa ní kó má fi ẹ̀rù ọlọ́run tí yóò bẹ̀yàn ọmọ fúráka yẹn kó má fẹ̀rù ẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run sí ọkà àwọn followers ẹ̀ tó ń ṣe wá sí fún mi tó wá ní mo wà lórí platform ẹ̀ lọ sọ̀rọ̀ dáradára kan lẹ́nu ọ̀rọ̀ tí ò yẹ ká máa gbọ́ lẹ́nu àgbàlagbà tàbí ká máa gbọ́ lẹ́nu èèyàn ìwọ lẹ́nu ọmọ kékeré wọn aṣọ tàbí olóńsẹ rádaràdá kan màá kọ́mẹ́ǹtì o ẹ ṣe pé náà lẹ máa ṣe pé o torí mo mọ̀ pé n bá kọ́mẹ́ǹtì kan tí ó yẹ pé correction ni mo fi ṣe fún yín tẹ́ gbé mi ṣe pé ẹ̀yin lẹ máa forí gbé láti kékeré làwa ti nímọ̀ darí kan lára gbogbo ẹ tó bá gbé mi ṣe pé o ní mo ṣe máa ń sọ fún wọn ẹ̀yin tẹ́ ẹ máa gbé mi ṣe pé yẹn ẹ ṣe ara yín lẹ́ ń gbé ṣe pé wọn ì bá wa ṣe pé àwọn ọmọ olúwawo wọn ì gbé wọn ṣe pé kékeré náà ti ìwà bọnú àgbo tó yẹ pé tẹ́ bá ti correct wọn báyìí wọn dè pé bó lẹ́ni èmi ti wá dé sí yín lọ́rùn báyìí o kò sẹ́ni tèmi ò lè tákù nu gbogbo yín kò sẹ́ni tó bèmí lẹ́rù ẹ ẹ̀ jẹ́ nǹkan kan lójú mi ẹ ẹ̀ tó mi gbé sáré màá fín sí mú ni ẹ lórí òdodo ọ̀rọ̀ pé ká ẹ má ṣorí burúkú ká ẹ má kó àwọn èèyàn lórí ẹ wo àdúró ẹ wo àdúró àwọn ọmọ kéékèèké táwọn òwò nation tí wọ́n ń pera táwọn wà Nàìjíríà tẹ bá wo platform àwọn ọmọ kéékèèké yẹn tẹ bá lọ wò wọn àwọn ọmọ kéékèèké kéékèèké ẹ wò wọ́n rò pé àwọn ti rí mẹ́ńtọ̀ ẹ wò àwọn náà ń ṣépè káàkiri wọ́n pọ̀ lẹ́yìn Lizzy Anjorin náà láwọn ọmọ kéékèèké yẹn wọ́n pọ̀ lẹ́yìn Yewé àtàwọn àgbàlagbà àtòkùmọ̀pọ̀ àmọ̀nàrún mọ́lọ̀ wọ́n pọ̀ nínú ẹgbẹ́ Yewé wọ́n wà lẹ́yìn Yewé àwọn náà máa ń ṣépè kiri ni lábẹ́ fake profile wọ́n wà lábẹ́ àgbàlagbà ni o ẹni tó ń ṣépè tó ń kọ́ná dáradára yẹn tẹ́ bá lọ wò lábẹ́ fake profile yẹn ẹ̀ẹ́rì pọ̀ mọ́ sixty seventy ni ìyá arúgbó ni ìyá àgbàlagbà ni Yewé ló máa ń tàṣírí wọn bá ṣe wà nìyẹn ọjà òkùnkùn ní ní facebook fraka oni ati ati àti yan ọ̀rẹ́ àti kíus ọ̀rẹ́ láàrin wọn ẹ rí kò ṣe easy fún mi so táwọn kan bá ń sọ yí pé ẹ ṣekúṣẹyẹ lè mí ṣẹyẹ ṣekú lè mí three sixty kan ni mí mo máa ń wò ni pé ah, ẹ ṣe eré ni ṣe ẹ jẹ́ bí mi tẹ́lẹ̀ ni ṣebí mo borí yín lórí afẹ́fẹ́ mò ń bá yín ń tẹ́ ń ṣe òdẹ̀ tẹ́mi lọ́rùn mọ́ mo pè yín dà mi ò gbàwó lọ́wọ́ yín kò sí nǹkan tó pè mí àti kí ni ẹ fẹ́ wá máa sọ pé ẹ̀ ń bínú abẹ́ẹ̀ rí gbígbó àwọn ọmọ ìwò nation bí ogun wọn ṣe sọ bí ẹni pé mo bìtúyẹ ọ̀gá wọn bí ẹni pé èmi wà lára àwọn tí ọ̀gá wọn máa ń hẹ̀pù èmi ti jẹ nínú owó ọ̀gá wọn rí tàbí pọ̀ ọ̀gá wọn ti ṣe nǹkan kan fún mi rí ẹ rí àfìgbà tí mo ṣẹ̀ wá fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún wọn pé ṣé mo jẹ ọ̀gá yín tọ́rọ́ rí ni àbí mo jẹ́ ń rí ṣé nǹkan kan pè mí àtọ̀gá yín pọ̀ ni ṣé mo jẹ́ bí ọmọ ẹgbẹ́ yín ni ibi tó bá wù mí mo lè rìn sí ti bá rìn sáàrin ẹgbẹ́ eléyìí lénìí tí wọn ò bá ṣe tó tẹ́ mi lọ́rùn mo tún lè rìn sọ́dọ̀ àwọn ẹgbẹ́ mi lọ́la kí n tún wo tán sí ní tí wọ́n ń ṣe lọ́dọ̀ wọn kí n tún lọ wò èmi ń kẹ́kọ̀ọ́ mò ń kọ́gbọ́n káàkiri ni oníwàásí lèmi èmi ń ṣara yín èyí tó bá ṣe dáadáa nínú yín lẹ́ẹ̀lẹ́ tí màá máa pè lọ́rẹ́ mi èmi three sixty torí pé ẹ̀rí torí pé mo ti ń ṣe wáàsí tí wáàsí yẹn ti ń talu Lizzy tó ń tọrọ Lizzy ń jáde nínú ọ̀rọ̀ tí mò ń sọ tí mo fi ń ṣe wáàsí wọ́n ní ẹ mo fẹ́ parí ìjà pẹ̀lú Lizzy ni èmi mí sí Lizzy ni níbo mi lè bá Lizzy sọ̀rọ̀ mọ́ nìyẹn tí mo ti dìde ìrànlọ́wọ́ sí nígbà tó ní ìdìrànlọ́wọ́ tí ò fi mọ́ fún mi tó fi wá fi bú mi tó fi bú mi yẹn tó tún fi wá lanu tó ń bú mi tí ò mọ gbogbo ohun tí mo ṣe fún yẹn ẹ rí mi ò lè bá parí ìtàn mọ́ mímọ wo lókèrè ni bọ̀ kì í ṣe pé kí n rí nǹkan rẹ̀ tó ń bàjẹ́ kí n má bàa tún ṣe bẹ́mi ṣe rí nìyẹn àmọ́yé àwọn tó yẹ pé wọn ò ní mọ̀ pé mi ò fẹ́ bá mi lè bá wọn sọ̀rọ̀ mọ́ Gaddafi wà nù wọn Adébímpé aláṣọ àdúrà wà nù wọn ọmọ tó máa ń ṣe kọ́fì tì yẹn ó wà nù wọn wọn pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé kò wù mí kí n bá wọn sọ̀rọ̀ mọ́ rẹ pé nínú fákà ni mo ti rí yín mo wá ń pọn yín lé débi pé nọ́mbà yín wà lọ́wọ́ mi mi ò sẹ́yìn mi ò ròyìn torí pé mo wá bá ẹnìkan jà mo ń bẹ́ ẹnìkan jà lára yín tó ṣàbúrú sí mi tí mò ń bá jà ẹ̀yin yòókù ẹ wá lọ ṣèpàdé mi lẹ́yìn ẹ wá lọ búlọ́ọ̀kù mi lórí WhatsApp ẹ búlọ́ọ̀kù mi láì ṣe pa àjà irú àwọn èèyàn bẹ́ẹ̀ mi lè bá wọn sọ̀rọ̀ mọ́ ẹ rí aláṣọ àdúrà mo kàn déédéé rí búlọ́ọ̀kì rẹ̀ lórí wọ́sọ̀ọ̀pù mi àdá ah, mo máa ń pan lé ni o ibẹ̀ mo ti mọ̀ pé ah, obìnrin yóò kú díẹ̀ káàtó kì í ṣe èèyàn dáadáa ojú èèyàn dáadáa mo dẹ̀ fi máa ń wò mi ìfojú ń fúráka wò òun náà dẹ̀ ní lọ́wọ́ òun náà nídìí wáàsì láwọn ìwà tí mo ti rí lọ́wọ́ òun náà nígbà yẹn bọ̀ tó ti change ó ti ó ti change nsìn mo kàn yí dé wàtí èmi dẹ̀ ní ó láwọn prayer nǹkan nǹkan àwọn nǹkan tí mo máa ń ṣe à lórí WhatsApp mi bó kàn ṣe à mi ìdá nǹkan ẹyọ kan ṣe à fẹ́ nìkan bóyá ọ̀rọ̀ kan tí mo mọ̀ wípé ó make sense màá ṣe àyè fún gbogbo contact mi ni báwo mo ṣe mọ̀ pé wọ́n ti delete ara wọn lórí whatsapp mi torí pé mò ń bá Ṣọlá Yusuf jà mi ò ẹ̀rí mi ò ní problem pẹ̀lú wọn o wọ́n wà lọ ṣàbòsí mo wá ń ṣe àkíní yẹn lọ mo wá ń ṣe àyè lọ mo kàn rí pé ah mi ì rí fọ́tò wọn mọ́ gbogbo ẹ ti blank mo ní ah ṣé mo ń bá wọn ilé yìí jà ni èmi àtàláṣọ ọ̀dọ́ àwọn níjà Gaddafi àìmọye ìgbà tí mo ti spíkì fún Gaddafi tí yóò bẹ̀ mí iṣẹ́ tí màá kàn déédéé pé àwọn kan bú tí màá stage show fún mi ìṣọmọṣẹ́ mi ò mẹ́rí mo kàn rí ẹ lórí afẹ́fẹ́ mo kàn wò pé à kí n máa pọ́n ilé ni tí mo ti spíkì fún mo ti mo ti spíkì fún tí mo ti tákù yé ewé tìtorí rẹ̀ rí mi àti ẹ̀ ò níjà àníkan tí n bá bá lísì jà ẹ mọ̀ kó ṣẹ̀mí ni mo fi ń bà dání tẹ́ ẹ̀ bá lè parí ẹ̀ láàrin wa ṣé bí lísì mo ń bá jà ṣé mo ń bẹ́yìn dání mo wá rí pálábòsì ní gbogbo àwọn tí mo dárúkọ ẹ̀ kò bá mi sọ̀rọ̀ mọ́ bó ṣe ń yàn mí lódì nìyẹn torí borí pé mo parí ìjà pẹ̀lẹ́ sábọ́ọ̀dù bẹ́ẹ̀ sábọ́ọ̀dù mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ̀ wọ Gàdáfì mi ò mẹ́ tẹ́lẹ̀ ìdàpẹ̀lẹ́ sábọ́ọ̀dù sẹ́yìn rámì pèmí àtẹ́ sábọ́ọ̀dù àjọmọ́ ṣàbúrú àbábúrú tẹ́ sábọ́ọ̀dù bá ń ṣe màmọ́ bá ṣe àbẹ́ sábọ́ọ̀dù á ṣe kankan tí ò dáa mi ò ní sọ̀rọ̀ kí ni tó di tó ń yàn mí ìwọ Gaddafi ló ṣe yàn mí lódì látìgbà yẹn nìyẹn bẹ́ẹ̀ mo ti wò pé irú àwọn eléyìí kì í ṣe irú àwọn èèyàn tí tó wù mí kí n máa come across ní mi ò kúkú mọ̀ wọ́n rí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so nígbà tó ti lè ń di pé ó yàn mí lódì ìfẹ́ wọn ti kúrò lọ́kàn mi adébímpé aláṣọ àdúrà mo kàn fẹ́ ṣí àkíní kan fún ni mo kàn rí pé náà ti blọ́ọ̀kù ara ah mo ní ah boyfriend rẹ ti sọ fún pé kó blọ́ọ̀kù mi bóyá nítorí Gaddafi ló ṣe blọ́ọ̀kù mi bóyá eh, aberufos ló dẹ̀ sọ fún torí pé mo bá aṣọ lájà má bá aṣọ lájà yẹn má mi pé mi lè má bẹ́yìn sọ̀rẹ́ òní tíṣọlá ṣe ebó ṣe békebèke ni ẹ rò pé mi kàn déédéé má bá yàn dà ni gbogbo àwọn tí mò ń dárúkọ yìí kò wù mí kí n bá wọn sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni ṣe rí nìyẹn tí n bá ti pọn ẹlé tí mò ń pọn ẹlé tí mò ń pọn ẹlé tí mò ń pọn ẹlé tí mò ń pẹ tí mi ò mò ń tẹ sáwọn èèyàn lójú mi ò tẹ sí wọ lójú torí pé mi ò rí àbí ṣé mo ti tẹ sí kankan abẹ́rúfọ̀sì yẹn àánú rẹ tẹ̀ mọ́ ṣe ni mo ti spíkì fóònù náà rí mi ò dẹ̀ mọ́ rí gbà yẹn mo kàn máa ń gbórúkọ ẹ ni mo máa ń gbórúkọ ẹ máa ń gbórúkọ abẹ́ ó ti wà á nù fún kẹ́ máa wo mo tún kẹ́kọ̀ọ́ lára òun náà bí ẹ̀ ẹni tó yẹ kó jókòó ara rẹ̀ jẹ́ ó dẹ̀ máa ń fẹ́ràn ni ó lágídí bíi ẹ rí àwọn ìwà tó yẹ pé ó máa máa jẹ́ kọkùnrin máa sá tí ìjẹ́ kọkùnrin kó máa bá kó bóbìnrin gbé kó ẹ rí tó máa jẹ́ kóbìnrin rìn sí yàn gbogbo àwọn ìwà yẹn ló wà lọ́wọ́ àwọn ọmọ fúráka yẹn ni most wọn ò ṣe rọ́kùnrin bá wọn gbé ọ̀sìn yẹn tẹ́mi máa ń fojú ọ̀tá wò mo máa ń fojú jẹ́ntú jẹ́ntú wò ni mi ò mọ rí tẹ́lẹ̀ orúkọ ẹ̀ ni mo máa ń gbọ́ torí tán bá rojọ́ kan bì wọ́n á dárúkọ rẹ̀ tán bá rojọ́ kan bì wọ́n á dárúkọ rẹ̀ tán bá rojọ́ bì orúkọ ẹ̀ yẹn wá rìn di bẹ́ẹ̀ níbi láàrin àwọn ọmọ ayé àwọn ọmọ ewé kankan ẹ̀rí bí wọn ò gbéṣẹ́ pé ń bì wọn máa bu òun àbí kan sọ̀rọ̀ kan lábẹ́ rúfọ́ọ̀sì ló sponsor o èmi ò mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ bí mo ṣe mọ̀ ni mò ń sọ fún yín yìí mo kàn rí pé sọjí ń ṣe ṣó kan ó ṣàbẹ̀rẹ̀ sí bú kò sí èbú ara tí ò fi bú tán tí ò fi bú ẹni yẹn èmi wọn á béèrè pé ta ni Sọjí ń bájà wọn ní ẹ PAN ló ń bájà PAN ní abẹ́rúfọ́sì yẹn mo máa ń gbórúkọ ẹ mo ní ṣe PAN wọn ní PAN ni ó bú abẹ́rúfọ́sì yẹn òun ló jẹ́ kí n mọ̀ párọ̀ ni mo wà lórí iṣu Sọjí bó ṣe wá ń bú àwọn èbú tó ń bú lédi yẹn ó wá ń tẹ́rí ó ń ta mí lára gan ó ń ka mí lára pé wọn ìfẹ́ ìbò arábù yàn kí ló mọ̀ ń sẹ̀yìn ọmọ ń fúráka yìí náà Sọjí dẹ̀ tó bá bú yẹn ó máa ń lanu tán ni ó bu Averroes níjọ́ yẹn ó bu ó bu ìyá rẹ̀ ó jẹ́ kí n mọ̀ yí pé ó jẹ́ kí gbogbo pláfọ́ọ̀mù mọ̀ yí pé Averroes stubborn gan bí wọ́n á hate nínú fámìlì wọn bó nìkan náà ló ń dà ọ̀rọ̀ onísọjí ò sọ àtìgbà yẹn lánàá Averroes ti wá máa ń ṣe mí. ṣóò tí sọjí ṣe yẹn wá yí ti abe torí abe gbé eh, sọjí gbé àwọn ọmọ abe ó gbé ṣépè ó gbá àwọn ọmọ ẹ̀ ṣépè èmi dẹ̀ máa ń láìkí kéèyàn wà kó tara bí amọ́ kéèyàn tara bí amọ́ mi ò rábèrú fọ̀ síbi tó ti ń ṣépè rí o mi ò rí ẹ mọ̀ pé mi ò gbà tí mo mọ̀ ni mo ń sọ yìí mi ì mọ̀ bóyá òun náà máa ń bá wọn sórí burúkú táwọn ọmọ fúráka yẹn máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ ẹ mọ̀ torí mi kì í ṣe gbogbo àwọn fúráka yẹn mo mọ̀ mo kàn máa ń gbórúkọ wọn ni ìjọ kejì ábìrú fọ̀sì ó kàn já kí ṣe spíkà tẹ́lẹ̀ o mo rò pé sóò sọjí tí sọjí ṣe yẹn òun ló sọ di spíkà bó ṣe jáde nìyẹn mo tún ṣe kò ń gẹ́ sóò náà tó ń sọ̀rọ̀ pé yẹn sọjí o lè bú mi o lè bú mi o lè ṣe bọ̀ àwọn ọmọ mi àwọn ọmọ mi tó mú sí ẹ rí mo wá ní interest mo wá jókòó lórí sóò yẹn mo wá ń gbọ́ àná ẹ̀ wá ṣe mí bó ṣe ṣe sóò fún sọjí nìyẹn ayé ẹ̀ kó má bọ ọmọ wọn fọmọ òun bá òun ṣeré o o lè bú o lè ṣe òun bọ̀tà ọmọ òun tó lọ dá sí i èmi ò dẹ̀ gbóhùn Abbey Rufus yẹn rí lórí afẹ́fẹ́ so lójú tèmi impression tèmi ní ni pé so ti sọjí ṣe fún yẹn òun ló sọ di speaker ló yà ní wèrè tó náà fi di speaker mi wàá mọ̀ bóyá ó ti ń speak tẹ́lẹ̀ tèmi ò mọ̀ o but láti ìgbà yẹn ni mo ti mọ̀ irú orí mi wá wú pé ó ti ẹ̀ dà fáwọn ọmọ rẹ̀ ó ta torí sọjí gan ò bìlífù pé gbogbo ọ̀rọ̀ tí Abbey sọ sí sọjí gan sọjí gan ò respect yẹn toró dàbí ẹni pé ó máa ń ṣe bí dìdìrín fún sọjí tẹ́lẹ̀ sọjí ò mọ̀ pé téèyàn bá léèyàn títí téèyàn bá kan ògiri téèyàn léwúrẹ́ títí tó bá kan ògiri yóò ṣíjú padà síyàn ni so mo wá láàkì ṣóò tó ṣe so èmi náà wá ṣe ṣóò níjọ́ kejì ẹ̀ mo wá tákù sọjí gan mo wá bẹ̀rẹ̀ àtìgbà ẹ mo ti wá nǹkan ti sọ pé ẹni tó ń dábèrè fọ̀ sí yẹn ni ẹ rí mo ṣe wá ń bẹ̀rẹ̀ sí speak mo speak mo ṣe ṣóò bíi méjì fún sọjí gbà yẹn gbogbo nǹkan tó sọ lẹ́nu gbogbo ẹni mo ẹ rí pé ṣóò báyìí ọmọbìnrin mi ò mọ̀ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báyìí ni ìdẹ̀rù pé spíkà ní tẹ́lẹ̀ olórí burúkú ara àwọn ọ̀rọ̀ burúkú tó sọ sí àwọn ọmọ rẹ̀ báyìí ló sọ di orí lọ mọ ẹni ẹlẹ́ni wèrè báyìí ó ti yà ní wèrè báyìí ó ti di spíkà báyìí kọ́lọ̀ ń jẹ́ kó sinmi ni ẹ̀rí láti gbà yẹn dẹ̀ lábẹ́dàn lòun náà ti di spíkà bó ṣe bẹ̀rẹ̀ sí tákù sọjí mo tákù sọjí tó méjì mo ṣe fún ẹ̀rí mo wá máa ń wo ẹ mo máa ń gbádùn mo máa ń láìka àwọn tó bá ní ọpọlọ tí ọ̀rọ̀ tètè máa ń yé mo máa ń ra àwọn pọ́ìntì lórí àánú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ wá jẹ́ kí n láìkẹ́ mo máa ń pọn lé òun náà máa ń pọn mi lé but ẹ mà yín mi ò sún mo kàn ní nọ́mbà ẹ̀ ni mi ò ń pè orí gbogbo àwọn ọmọ yẹn mo kàn ní nọ́mbà wọn ni tí ì báyìí pé mo bá ní nǹkan tó wà important tàbí pé bóyá mo ṣe ń ṣe àwọn kóòtù nǹkan lórí WhatsApp mi yẹn òun ló fi lè máa gbọ́ pé kí wọ́n á máa pè wọ́n yẹn tí ò bá ní nǹkan tí mo fẹ́ bá wọn sọ bákẹ́sì ni wọ́n máa ń rìkọ́dù ara wọn wọ́n máa ń rìkọ́dù ara wọn wọ́n máa ń ṣe yẹn àǹdẹ́ mo máa ń wò pé kí mo fẹ́ máa pè wọ́n fún ṣé mo mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ ni ṣé mo fẹ́ máa bá wọn ṣàbòsí ni àbòsí ara wọn náà máa ń ṣe ni mi ṣe pè wọ́n Gaddafi nìkan mo fún chance tó máa ń pè mí Gaddafi ò dẹ̀ mọ̀ wípé èmi ò láì kí n máa kí n máa receive call kí n máa pè mí kán máa máa ṣe bọ́ torí pé mo ń pọ́n Gaddafi lè kí n máa sùn lóru báyìí tó bá pè mí máa gbé àwọn ọ̀dẹ̀ mọ̀ wípé gbogbo gbígbé tí court mú un inconvenience ló ń jẹ́ fún mi torí mi ò láì kí n máa ẹ̀rí kí n máa tojọ́ tojọ́ tojọ́ tojọ́ tojọ́ lórí fóònù torí èmi mo máa ń láì brain mi mo máa ń láì kí n kúlù brain mi kí n máa fi ro so táìmù táwọn èèyàn bá pè mí yẹn ẹ̀rí mo máa ń fi táìmù mi lẹ̀ láti máa píkì kọ́ mi tó yẹ pé kì í ṣe nǹkan tí mo like kàn máa pè mí pè mí kàn máa disturb brain mi ní tèmi rò pọ̀ ẹlòmíì dẹ̀ ni á pè bóyá kò rọrùn sùn á pè ẹ ẹlòmíì ni ó kàn fẹ́ bẹ́ẹ̀ rojọ́ ni èmi dẹ̀ ti máa mọ̀ máa wò pé wẹ́ ó ní ìdí mi ni ni mo fi máa ń gbé kọ́ wọn àwọn ọmọ pé mo máa ń fi táìmù lẹ̀ gbogbo àwọn tí mo máa ń gbé kọ́ wọn rẹ̀ so èyí tó bá fi wá fọ́ọ̀bù nu wọn àjẹkójọ rẹ̀ lójú kò ní mọ̀ pé mi gan pípé tó ń pè mí gan èmi gan òwọ́ rẹ̀ ìkọ́ rẹ̀ mò ń pọ́nlé ní gbogbo èyí tẹ́ ń pè mí tí mo máa ń gbé kọ́ yìí yẹn àwọn onímọ̀ so tán bá ti wá ara yìí èmi tí mo mọ̀ pé níbi ọ̀rọ̀ sísọ níbi ẹgbẹ́kẹ́gbẹ́ níbi ọ̀rẹ́ kíkó yẹn ni mo lè rákòbá so kí n mọ dá wà pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ mi wọ́n mọ̀ mí báyìí ní Germany tí ìbáyìí pé mo bá jáde mo bá mí tàwọn èèyàn pati mi ò kẹ́gbẹ́ àbí ó ti di ọ̀rẹ́ mélòó tẹ́ rí kí n máa kọ́ rẹ̀ káàkiri táìmù tí mo láìkì jù ní táìmù tí mo bá ń dá wà so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń pè mí tí mo máa ń gbé kọ́ yín yẹn mo máa ń fi táìmù ńlẹ̀ fún yín bí àtàìmọ̀ ìfún yín torí mo mọ̀ pé bóyá ẹ fẹ́ sọ̀rọ̀ ẹlòmíì ẹ tó bá rí yàn pé tó bá sọ̀rọ̀ lára rẹ̀ àtẹ̀ tó wálẹ̀ kì í ṣe gbogbo àwọn tó máa ń pè mí náà ọ̀rọ̀ wọn máa ń make sense sí mi tó bá pè mí pè mí kó bá mi sọ̀rọ̀ business kó bá mi sọ̀rọ̀ bá ṣe máa pín owó gbogbo àwọn ọmọ fúrákà tí mo fún chance tán máa ń pè mí yẹn bí kán máa sọ̀rọ̀ ẹ sábọ̀dù kán máa sọ̀rọ̀ tí èmi ò ní interest sí ká máa sọ̀rọ̀ àwọn ọmọ ń fúráka ẹgbẹ́ wọn àwọn òdẹ nímọ̀ pé mo kàn dá wọn lónìí wọ́n yín convenient mi ni torí gbogbo ọ̀rọ̀ àwọn tó ń bá mi rojọ́ wọn yẹn àwọn yẹn tí n bá ti wo sóun wọn tí n bá ti kúrò ń bẹ wọ́n ti kúrò lórí tèmi nìyẹn bẹ́ẹ̀ni tí mo fẹ́ ṣe dín dáadáa fúnra mi lókù ó ní nígbà tí mo ẹrí tí gbogbo àwọn tó máa ń pè mí tí mo fún ṣáǹsì nínú fúráka tó ti wá rí i pé mo parí ìjà pẹ̀lẹ́ tí most wọn ò pè mí mọ́ mo lálàáfíà inú mi ń dùn ni tẹ́lẹ̀ náà pípé tẹ́ ń pè mí náà ẹ̀ bá mi sọ̀rọ̀ bísínẹ́sì bí kẹ́ ẹ máa rújọ́ ara yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ àwọn ọmọ fúráka ọ̀rọ̀ tèmi ò fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ tó rùn létí tèmi tó ẹ pé ọ̀tọ̀ ni tèmi forí tèmi rò mi máa ń láìkì ẹ kéèyàn pè mí ká sọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ ọlọ́gbọ́n tá a máa ṣí ara tí máa rọ́gbọ́n kọ́ ọ̀rọ̀ tá ẹ rí kì í ṣe pé kọ́ àwọn ní ẹ ni olùsí ni ó rí bó ṣe ń tẹ̀sọ́ bá bí ṣe ń tẹ̀sẹ́ nìkan lójú lànà bí ṣe kí ló kàn mí pẹ̀lú gbogbo orú ọ̀rọ̀ yẹn ṣé torí ẹ̀ lẹ́sìn pè mí ni but àìmọye àwọn tó yẹ pé mi ò ní lè snob tán bá dá topic màá máa carry wọn along wọn ò dẹ̀ nímọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn kò mí ò ní interest bó ṣe wẹ́sà bọ́ọ̀lù kó ṣe life ẹ̀ ló ń ṣe lórí platform ẹ̀ yẹn ìwá kẹwàá kẹ́hìn kan wá máa pè mí kó wá máa bá mi mọ̀ tó jọ gan-an ò rí dky ò rí lágbájá ò rí lágbájá ara ọ̀rọ̀ yẹn kọ́ mu ní kẹ́pẹ́ mi ẹgbẹ́ mi kẹ́ bá mi sọ̀rọ̀ business wọ́n fẹ́ ra mọ́tò wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwò tí ọ̀rọ̀ gidi ni mo máa fẹ́ kán wọ́n gbogbo àwọn múfúráká yẹn wọ́n kàn máa pè ẹ́ wọ́n mọ̀ tó ẹ rí gbàmí ìgbàmí gbàgbó ẹlòmíì nínú wọn máa fẹ́ fi mí lẹ́jẹ̀rẹ̀ ọ̀rọ̀ wo náà ló fẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà ni ó fẹ́ mọ̀ dálẹ̀ ẹ rí àwọn ìwà burúkú so bẹ́ẹ̀ ṣé wo bí yẹn àìmọye àwọn tí ó wù mí kí n bá sọ̀rọ̀ mọ́ lórí fraka tó fi lórí Lizzy Anjorin ni torí mo ti fún ní ọpọ mo ti fún ní opportunity mo ti ní àsìkò ìgbà tó ní ìdìrànlọ́wọ́ mo ti fún ó fi bí iṣu mi ó sọ mí dé ní ẹ̀yẹ ó tún fún mi lórúkọ so torí pé mo wá rí ẹ̀rí mo wá rí nǹkan rẹ̀ tí mo wá ń bá fẹnu sí tọrọ débẹ̀ tí mo wá ń tí mo ń bá tún ṣe tí mo ń bá kí àwọn ọ̀rọ̀ rẹ̀ ń di mo wá rí pé ẹ̀rí àwọn ọ̀tá rẹ̀ tá a jọ ń gbógun ti gbà yẹn tá a jọ tá a jọ ń bá jagun tá a jọ ẹ̀rí mo wá rí i pé ẹ̀rí yọkọlú yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ ọ̀kan sọ̀kan ọkọ yọké tó yẹ pé n tá a jọ ń gbàdúrà fún ó wá ẹ̀rí mo wá rí i pé ẹ̀rí àwọn ọ̀tá rẹ̀ fúnra ara wọn náà wọ́n fẹsẹ̀ ara wọn rìn lọ́ba tó dẹ̀ pé àdúrà tá à ń gbà náà nìyẹn omi ìgbé torí pé mo bá lé sídà kí n mọ́ bá kí n mọ́ jubilate pẹ̀lú ẹ̀ ikú ṣe pé mò ń pè bọ́ kí wọ́n á mọ́ bá ya yọ̀ pé ọlọ́run ṣeun àfìgbà tí àwọn ọ̀tá rẹ̀ wọ́n pàpà fọwọ́ ara wọn ṣe ra wọn ìyẹn ò mín pé gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ dáadáa tí mo ti sọ sẹ́yìn nígbà mo ń jẹ kọ́rọ̀ tún débẹ̀ kí n má tún sọ̀rọ̀ rẹ̀ dáadáa kí n rí ibì kan tí wọ́n ti sọ̀rọ̀ dáadáa nípa kí n má tún kí n má kọ́fà yẹn bẹ̀ kí n má tún bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn gbọ́ pé tẹ́yìn rorokoro yẹn pé bóyá ó ń wù mí bóyá kí n parí ìjà nígbà ẹni tó yẹ pé nígbà tí mo ń gbèjà rẹ̀ mi ò ní lọ́kàn pé mo fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ gbogbo tí mo ń ṣe fún mo ń ṣe fọ́lọ́run ni kì í ṣe pé mo ní interest kan sí mi ò ní rárá tọ́ ọmọ rẹ̀ kékeré yẹn ni mo máa ń wò mọ́ lára nígbà tí ò dẹ̀ ti mọ nǹkan tí mo ṣe fúngbà yẹn so kí wàá ló tún fẹ́ mú mi tún mọ bá sọ̀rọ̀ lẹ́lẹ́kejì ṣé kí n tún mọ spíkì fún lẹ́lẹ́kejì ni síbẹ̀ lẹ́rù borí mi ò pé ni mi ò lè rí nǹkan ẹ̀ ń bàjẹ́ kí wọ́n kí wọ́n kí nǹkan wá fojú fo kí nǹkan wá máa lọ dẹ́sẹ̀ bá ṣe jọ bó bá jẹ́ ẹ̀yin tẹ́ mi náà ni gbogbo àwọn Gaddafi nǹkan tí mò ń dárúkọ àwọn Adébímpé aláṣọ àdúrà ẹ̀ Ṣọlá Yusuf gbogbo wọn gbogbo àwọn tó ṣàbòsí pẹ̀lú mi lórí tí wọn mọ lóyìn tí wọn mọ pé mò ń stọ́dí àwọn ni mò ń rídìí àwọn ni èmi ìsara wọn tí mo wá ti mọ̀ wá wọn yìí tí mò ń sọ pé kò wù mí kí n bá wọn parí ìjà wọn lè má ṣe ṣó kí n wá sórí ṣó wọn o mo wá kẹ́kọ̀ọ́ ni torí mo rí tábí rúfọ́ọ̀sì tí ń sẹnu wọn ra màmá sí mi lórí ṣó rẹ̀ tí ó dẹ̀ mọ̀ pé àwọn kan ló ń kọrúkọ mi lórí ṣó rẹ̀ tí mo notification gbé wá sọ́dọ̀ mi tí mo click ẹ̀ ọmọ mo ní ká mọ̀ yẹn ló máa ń kọ orúkọ mi lórí àwọn kìíní báyẹn so bá ti kọ orúkọ mi báyẹn tí n bá ti click ẹ̀ akàgbé mi wá sórí iṣu ìhò wọn ni so màá wá fẹ́ kí Monica màá fẹ́ kó mọ̀ pé mo ti wọ mo ti wà lórí iṣu bóyá mo wá tẹ láìkì tàbí pé mo tẹ ǹkan kìíní tí ẹni tó invite mi sórí so tí ẹni tó ń spíkì tábì bá wa ti rí ṣéke kí lè wá mí o mọ̀rú èèyàn tí mo jẹ́ ni tó bá mọ̀rú èèyàn tí mo jẹ́ ni wàá mọ̀ wípé inú tó bá ṣe nǹkan tí mo bá wá síbẹ̀ inú ẹ̀ máa máa dùn ni torí mi ṣèyàn rán dáadáa. àwọn tẹ́ẹ̀jọ ń kẹgbẹ́ tẹ́ẹ̀jọ ń ṣẹgbẹ́ lórí afẹ́fẹ́ ẹ rí fi mi pa nìyẹn wọn ò fẹ́ rí lórí kí. ṣé o abe wèrè tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o òun ló jẹ́ kí n máa bú máa o mo máa ń kí ẹ̀gbọ́n mọ̀ ní tánú ẹ̀ máa ń ṣe mí. ó kàn yín dé búlọ́ọ̀kù mi ni o àìmọye ẹjọ́ lísì tí mo fẹjọ́ lísì gan sùn àìmọye voice note audio tí mo fi fẹjọ́ lísì sùn tí mo sẹ́ndì ẹ̀ sí pé èmi ò láìkí kéèyàn máa ṣe kíní gbà gbàgbà ẹ̀rí gbogbo audio yẹn bóyá ó ti lọ fi ṣàbòsí mi lé kìí ṣe pé mo rèé ti lísì mi ò ṣẹ́ o a dẹ̀ ti parí ẹ̀ tó ní ẹ kí n má bínú sí Lizzy mọ́ kí n má ṣe tí mo fẹ́ jọ́sọ bá àfi bó ṣe pè sórí iṣó àwọn kan ó yà mí lẹ́nu ni pé èmi ni abẹ rúfọ́sì ń pè sórí iṣó true tọ́ǹtì tó ń bú mi abẹ ìmọ̀ láyà o ẹ̀rù mi ò tiẹ̀ bá ló ń sọ pé gbogbo tèmi ń sọ fún nípa Ṣọlá Yusuf irọ́ lèmi ń pa ó ń kọ́fà ọ̀rẹ́ rẹ̀ nìyẹn o ó ń kọ́fà ọ̀rẹ́ nìyẹn ẹ rí báwọn ọmọ fúlàkà ṣe máa ń ṣe nìyẹn wọ́n mọ̀ kọ́fà ara wọn wọ́n mọ̀ aláburú dọ́dọ́ ní gbogbo wọn wọ́n á máa kọ́fà aburú wọn ẹ̀rí um, bó ṣe pèsè oníṣòwò tó ń sọ rádaràdá mi ò tún ti torí ẹ̀ sí i mo kàn jẹ́ kó mọ̀ pé èmi ah, ó mọ̀ láyà ó sínú àti ẹ̀jà mi kí ni tiẹ̀ láti wá máa pèsè oníṣòwò àwọn kan kó mọ̀ sọ̀rọ̀ mi ẹ̀rù tiẹ̀ bẹ́ẹ̀ á mọ̀ láyà o a jẹ́ pé irú èèyàn ti sọjí pé ẹ̀ ó ní ẹnìyẹn o torí sọjí sọ irú èèyàn ti abẹ́rù fọ̀ sí jẹ́ mo dẹ̀ ti ń rí gbogbo nǹkan tí sọjí sọ yẹn mo ti ń rí lára abẹ́ mo ti rí pé ah, díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ sọjí òótọ́ ni oníjàgbà lábẹ́ yìí oníjàngbọ̀n ni kì í dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ definitely àwọn tí wọ́n máa ń bàjá lọ́nláì tán máa ń bu yẹn òun ló máa ń tọ́jà wọn òun ló máa abẹ́rẹ́ rí ni ó kàn dé blọ́ọ̀kù mi mi ò sẹ́wó so wọ́n lè máa ṣe ṣóò kan rí mi lórí ṣóò wọn mo wá kẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé bóyá mo fẹ́ mọ bá wọn sọ̀rọ̀ kì í ṣe pé bóyá mo ní tí wọ́n ti lè fọ́n bù yẹn tí mo ti fún wọn ní chance mo ti fún wọn l'opportunity láti máa bá wọn sọ̀rọ̀ gba nọ́mbà wọn tán ní nọ́mbà tèmi náà yẹn tán ti lè fọ́n bù yẹn ó ti kúrò wọ́n ti ìfẹ́ wọn ti kúrò lọ́kàn mi nìyẹn pàdé tó jíjọ́ mi ọjọ́ rẹ̀ bọ̀ kí ṣe pé kí n rí nǹkan wọn tó ń bàjẹ́ kí n mọ̀ tún ṣe bọ̀ pé kò wù kí n mọ bá wọn sọ̀rọ̀ tẹ́yìn èrò yẹn pé bóyá mi mo fẹ́ mọ bá Lizzy sọ̀rọ̀ ẹ mọ̀ gbà tí mo ti fàwé Lizzy ya tipẹ́tipẹ́ ni gbogbo iṣẹ́ tọ́lọ̀ ní kí n lọ jẹ́ fún Lizzy mo ti jẹ́ ìrànlọ́wọ́ tọ́lọ̀ fẹ́ kí n lọ ṣe fún mo ti ṣe so gidi consent ò wọ́rì mi gbà tí mo ń dà fún mo dà fún táratára so ìgbà tí ọlọ́run dẹ̀ ṣe tí àwọn ọ̀tá rẹ̀ tí Lizzy gan dààmú kò kúrò níbi tó wà fúnra ara ọ̀tá rẹ̀ náà ló fẹsẹ̀ ara rẹ̀ the main boss main boss gangan gangan gangan gangan fúnra ẹ̀ náà ló fẹsẹ̀ ara ẹ̀ rìn tó lọ lu tàkútẹ́ ọlọ́dẹ ṣé mi wà ní bá Lizzy yọ ìyẹn wá mí pé tẹ́yìn kan tẹ́ ẹ̀yin tẹ́ ní làákàyè tẹ́ pọ̀ lórí afẹ́fẹ́ tó yẹ pé ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ rádaràdà ẹ rò pé mi kó Lizzy jẹ ni ṣé gbogbo nǹkan tẹ́yìn wò mọ́lísì lára tẹ́ fi ń láìkì ẹ̀ bóyá owó tó dín ni o bóyá lẹ́kí tó ń gbé bóyá lé tó ní ni bóyá aṣọ tó ń wọ̀ ni o tẹ́yìn wò material things tẹ́yìn wò mọ́lísì lára tẹ́ fi ń láìkì ẹ̀ lẹ́rù pé mi fi mọ́ láìkì èèyàn ni material things ò jẹ́ nǹkan kan pé mi kò sí nǹkan tó jò ní lójú ọmọlúàbí lèyàn lè fi win ní heart mi most especially obìnrin tí ò bá níwà ó lọ́mọlúàbí kò ní jẹ́ nǹkan kan lójú mi kò ní jẹ́ nǹkan kan lójú mi tóbìnrin ò bá ní tìjú kò ní jẹ́ nǹkan kan lójú mi ó láwọn qualities tèmi máa ń wò mọ́ àwọn obìnrin lára tí mo fi máa ń respect wọn tí mo fi máa ń ẹ̀rí torí ẹ̀ ni okó mi ṣe le sí ẹni àwọn obìnrin kò sí bá ṣe fáyìn tó mi ò ní le sí wọn tí mi ò bá rí wọn ọmọlúàbí Mm, ẹ̀rí obìnrin tó fáyìn tó yẹ pé wọn ò níwà wọn ò ṣe é filẹ̀ wọn ò ṣe é fi ti ọ̀rẹ́